الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الخامس وثلاثمائة وعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم قال قال من سبح الله دبر كل صلاة ثلاثا وثلاثين وحمد الله ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين فتلك تسع وتسعون وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه ولو كانت مثل زبد البحر وعن معاذ بن جبل أن رسول الله صلى الله عليه وآله وسلم قال له أوصيك يا معاذ لا تدعن دبر كل صلاة أن تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك رواه أحمد وأبو داود والنسائي وعن أبي همامة وأن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت رواه النسائي وصححه ابن حبان وزاد فيه الطبراني وقل هو الله أحد الحمد لله <coughs> àwọn àdìsí wọ́n jẹ́ ìtẹ̀síwájú lórí àwọn àhàdìs tí wọ́n ń ṣàlàyé kayfiyatu salati nàbí sallallahu alayhi wa sallam àdìsí alákọ̀ọ́kọ́ jẹ́ àdìsí wa látọ̀dọ̀ ọ̀rẹ́ wa sàbí àgbà abu huraira radiyallahu anhu láti ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀nàbí sọ yìí pé man sabbaha allaha dubura kulli salatin thalathan wa thalathin ẹnikẹ́ni tó bá fi lè sọ pé subhanallah lẹ́yìn gbogbo òrun kọ̀ọ̀kan lẹ́yìn gbogbo òrun kọ̀ọ̀kan àwọn àdéhìí mi ti fi hàn yí pé as-salawatu tán gbà lérò ń bí ni as-salawatu al-mafruḍah àwọn sọ̀làwà tí wọ́n jẹ́ ọ̀ràn yẹn lágbà lérò yàtọ̀ sí àwọn nàwáfìl kò sẹ́ni tó ní kó o ṣe tẹ̀sibíhì yìí lẹ́yìn nàwáfìl ṣùgbọ́n ẹ̀yin fara'id ńlá máa ṣe tẹ̀sibíhàtì yìí ẹnikẹ́ni tó bá sọ subhanallah ní ìgbà mẹ́tàlélọ́gbọ̀n ní ẹ̀yìn gbogbo ọ̀ràn ọ̀ràn yẹn kọ̀ọ̀kan subhanallah làwọn mùsùlùmí máa ń sọ lẹ́yìn ìgbà tó bá kírun tán eléyìí làwọn tí kò lọ sílé kí ó làwọn máa gbọ́ tí díẹ̀ díẹ̀ nínú harafi bẹ̀rẹ̀ ń bá ń jáde lẹ́nu ẹni tó mọ kí làwọn máa wí táwọn náà máa fi sin wọn jẹ pẹ̀lú sùfè náà tó ń sọ pé subhanallah subhanallah subhanallah òun á lérò pé ń ṣe pé àtẹ̀yàn lé adìẹ pé kíni so eléyìí subhanallah ẹni mùsùlùmí àwọn àwẹ wàláìkín wọn ni kò sọ pé subhanallah mẹ́tàlélọ́gbọ̀n wọ́n sì mọ̀ pé tó bá wí ó níye ó níye ìpín tí wíwí gbólóhùn yìí tí ó kó nínú ìṣẹ́jú nínú ìṣẹ́jú àyà ó níye ìpín tí wíwí gbólóhùn yìí ó kó nù ẹni bá sọ pé subhanallah subhanallah subhanallah ẹyọ kọ̀ọ̀kan ó níyọ ìpín tó kó nínú ìṣẹ́jú àyà. ṣé gbogbo ẹni tí ń ń wí náà ń wí lódodo ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wí kò wí nǹkan kan pàápàá àwọn tí wọ́n kó tẹ̀sùbá kàn mú tẹ̀sùbá lọ́wọ́ tí ó lè sunu dúdú kọ́ máa kí ni wọ́n á wí tó bá ti débi tí wọ́n ní kíní kan jẹ́ làdáni lára rẹ̀ tó bá ti fà débi tí làdáni wà ètò tó ṣerú gudu yàtọ̀ sáwọn yòókù yóò bá gbẹnu lọ yóò tún bẹ̀rẹ̀ omi kí ni wọ́n á wí tó ń tan ara rẹ̀ jẹ kí ni màlẹ́kà rí tó ń wí tí ọkọ lẹ̀ àwọn kan ṣẹṣẹ sáìsì ọmọ ká torí ẹ̀ subhanallah subhanallah subhanallah subhanallah mẹ́tàlélọ́gbọ̀n kí ló wá ń sọ ọ ń sọ pé ògo ni fún ọlọ́run ògo ni fún ọlọ́run ìyẹn ni pé mímá ni fún ọlọ́run jìnnà sí gbogbo àbùkù jìnnà sí gbogbo àlébù ọlọ́run ọba má tayọ gbogbo àbùkù ọlọ́run ọba má gbogbo àlébù ní tí wọ́n ń sọnù ní tí wọ́n ń sọnù. tó bá ti wá sọ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí máa ròyìn ọlọ́run pẹ̀lú tí èsì ọ̀gbọ́dọ̀ sọpọ́ bí ma ọ̀gbọ́dọ̀ sọpọ́ lọ́n ọba láàrin mẹ́fà ńgbà tó adijọ́ ó ti wá rẹ̀ ó wá sinmi keje fi kọ́ lọ́yìn lẹ́yìn tí ọlọ́run bá wá gbèsè ayé rẹ̀ sọ̀rọ̀ pé ọ̀nfàbùkù kan lọ́nu tẹ́lẹ̀ náà so ìgbà tí wọn bá tó subhanallah ọgbọ́dọ̀ fọlọ́n ọba má kúrò nínú gbogbo àbùkù wàhámídàlláha thalathan wa thalathin ó sì máa sọ pé alhamdulilah alhamdulilah alhamdulilah alhamdulilah ní ìgbà mélòó ìgbà mẹ́tàlélọ́gbọ̀n wàkàbọ̀rọ̀lọ́ha thalathan wa thalathin tó sì wá gbé ọlọ́run ọba tóbi nígbà mẹ́tàlélọ́gbọ̀n pé allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ní ìgbà mẹ́tàlélọ́gbọ̀n fatilka tis'un wa tis'un tábà fi mẹ́tàlélọ́gbọ̀n tá a fi kún mẹ́tàlélọ́gbọ̀n tá a fi kún mẹ́tàlélọ́gbọ̀n ó di mọ́kàndínlọ́gọ́rùn ó di mọ́kàndínlọ́gọ́rùn wa qala tamam al-mi'a tọ́wá wígbólóhùn tí ń bọ̀ yìí láti mú kí gbogbo ọ̀dọ́gọ́rùn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir gbólóhùn kan ní gbogbo eléyìí tá a bá fi kún mọ́kàndínlọ́gọ́rùn-ún ó di kíni ó di ọgọ́rùn-ún. ghufirat khataya ọlọ́wọ́n bó ṣe àforíjì àwọn àṣìṣe rẹ fún walaw kanat mithla zabadil bahar bọ́ fẹ́ kó ṣe pé àwọn àṣìṣe rẹ wọ́n pọ̀ wọ́n tó ìfowófó orí òkun nítorí máa ń dàbí ìgbà tí ń hó sẹ lórí òkun káyí pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ó pọ̀ àṣìṣe rẹ̀ ó pọ̀ ó tó ìfófó orí òkun ọlọ́run bọ́ ṣàforíjìn rẹ̀ fún ọ ah alhamdulillahi ala ni'matil islam adúgbò ẹ̀fọ́ lọ́run tó ṣe wá mùsùlùmí àyè ńlá lélẹ́yìí fún wa láti rí ọ̀nà tọrọ àforíjìn láti jẹ́ni tọ́lọ́run máa foríjìn ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn ẹni tó ń kírun tó ṣe pé wọn kì í ṣe tẹ̀síbíyẹ̀ lẹ́yìn sọ́láàtù wọn tó wọn ti sálámà báyìí ó dìde ó jáde mẹ́sàlásì ni ó lè ní nínú àníyàn rẹ̀ pé òun ṣe tẹ̀síbíyẹ̀ ṣùgbọ́n èyí ti mọ̀ pé tó bá ti jáde nínú mẹ́sàlásì tí ò lérò ó rẹ̀ nígbà tí tí ò lérò bá pàdé rẹ̀ báwo ló ti ṣe fẹ́ parí gbogbo tẹ̀síbíyẹ̀ kò lè rọrùn fún ẹ kó o parí àwọn tasbihati rẹ kó tó di kó dìde jáde subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n kó wá parí rẹ pẹ̀lú la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ọlọ́run ó ṣe àforíjìn àwọn àṣìṣe rẹ fún ọ kódà kó ṣe pé wọ́n pọ̀ gẹ́gẹ́ bí èfófó orí òkun kò sí tó burú nínú kó wí lọ́kọ̀ọ̀kan subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi bẹ́ẹ̀ allahu akbar bẹ́ẹ̀ àbí kó wí papọ̀ subhanallah walhamdulilayi wallahu akbar subhanallah walhamdulilayi allahu akbar ọ̀ wá wí tó bá kọ́ bá wí papọ̀ nígbà mẹ́tàlélọ́gbọ̀n ajẹ́ pé kínní kejì kẹta ó ti wáyé nígbà mẹ́tàlélọ́gbọ̀n nù a sì ti sọ pé tá a bá fi mẹ́tàlélọ́gbọ̀n kúnrò rẹ̀ kúnrò rẹ̀ ó di kínní mọ́kàndínlọ́gọ́rùn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin ṣùgbọ́n ǹjẹ́ àdìsí yìí ń tọ́ka sí pé tí yẹn bá ti ṣe báyìí gbogbo ẹ̀ṣẹ̀ yẹn lọ́lọ́wọ́n bó forí jiyàn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹni tó bá ṣe hajj tó ṣe fún Ọlọ́run ọba wa nítorí pọ́gbọ́ Ọlọ́run ọba gbọ́ tó sì ń wá ẹ̀san rẹ̀ lọ́dọ̀ àbí ẹni tó bá ṣe hajj rẹ̀ nítorí tọ́lọ́n tó sì jìnnà sí gbogbo pálapàla àti ìwà pòkì ní ìgbà tí ń ṣe hajj yìí ghufira lahu ma taqaddama min dhanbihi ọlọ́run ṣàforíjìn tó ti síwájú fún nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tí wọ́n sì tún sọ fún wa pé man qama ramadana imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi bákan náà man qama laylatal qadri imanan wa ihtisaba. غفر له ما تقدم من ذنبه من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ṣé gbogbo eléyìí túmọ̀ sí pé gbogbo ẹ̀ṣẹ̀ wa ni wọ́n ti parẹ́ fún wa alábàdẹni tó ti má kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ijọ́ tí àwa bí wa sáyé àwọn olùmọ̀sálàyé pé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn àyè tó máa ń sọ pé tó bá ṣe báyìí bí irú eléyìí ní ìsìn tó bá subhanallah àtúnṣe alhamdulilayi àtúnṣe allahu akbar gbogbo ọ̀kọ̀ọ̀kan nígbà mẹ́tàlélọ́gbọ̀n kò túmọ̀ sí pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ pátá porongodo lọ́lọ́run foríjì hàn nítorí pé ẹ̀ṣẹ̀ ó pín sọ́nà méjì kabairu wa sagairu wa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wa wọ́n ní irú bíbà yìí ohun tá a gbà lérò náà ni àwọn àṣìṣe kéékèèké àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá oríire ńlá náà ni. tẹ́ máa ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké fún yàn oríire ńlá ni torí rẹ̀ mójútó kó kan nínú àwọn ẹni tó ríire tí ó jẹ́ tiwọn. alimami muslim <clears throat> àwọn ni wọ́n gbé àdìsí jáde ó sì wá nínú rìwáyà kan látọ̀dọ̀ imaamu muslim igba anabi sallallahu alaihi wasallam sọ wípé allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n wípé allahu akbar yẹn kí tábà ti wí Allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n kò sí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir nínú rìwáyé lẹ́yìn ṣùgbọ́n ìjọ sọ pé a sọ gbogbo ẹ̀ ní mẹ́tàlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n òun ló mú la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir òun ló mú wa ní parí. tọ́ àdùkọ́ ẹ̀fọ́ eléyìí ti hàn sí wa wípé ń òun náà sì ni pé téèyàn bá mọ nǹkan kan kó fi ṣe wa o kó sì fi mẹ́ni tí kò mà ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ nìṣó ti mà wọ́n tó mà ni lọ́rùn rẹ̀ pé kí wọn náà kọ sọ fẹ́ tí ó mà pọ̀lọpọ̀ nínú àwọn bàbá bàbá wa àwọn màmá màmá wa tí wọ́n ń gbìyànjú láti ṣẹ̀sìn fọ́lọ́run jẹ́jẹ́ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn ò ní mà nípa bá a ṣe ń ṣẹ̀sìn yẹn ṣùgbọ́n àmọ̀ pé a gbọ́dọ̀ sin lọ́hùn ọlọ́run sì ti ràn wọ́n lọ́wọ́ ìwọ́ ti máa báwo láti ṣe máa sin lọ́hùn fún àwọn náà ní díẹ̀ nínú tọ́lọ́wọ́n bá fún ọ ní púpọ̀ rẹ̀ káwọn náà lè bá láǹfààní àti máa sin ọlọ́run ọba wa gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ṣe ń fẹ́ ó wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Mu'adh ابن جبل رضي الله عنه ṣe pé òun náà ló mọ̀ jù nípa alḥalal àti alḥaram nínú ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam mu'adh ibn jabal yìí <coughs> radiyallahu anhu anabi wa sallallahu alayhi wa sallam wọ́n sọ fún un nínú hadithi yìí gẹ́gẹ́ bí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ti ṣe wá nù àwọn riwayat mi ìpè ya Mu'adh inni uhibbuk wa Mu'adh dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ Mu'adh dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ̀ fala tada'anna. دبر كل صلاة أن تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك رواه أحمد وأبو داود والنسائي بسند قوي والنبي صلى الله عليه وسلم <coughs> وصف معاذ بن جبل رضي الله عنه يقول يا معاذ dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí sì ni súnà ìgbé tá a bá nífẹ̀ẹ́ nìkan nítorí tọlọ́run ká sọ fún kájọ yìí pé wọ́n lágbájá o mo nífẹ̀ẹ́ rẹ nítorí ọlọ́run bí kò sọ fún yẹn pé yá fulan inni uhibbuka fillah yá fulan inni uhibbuka fillah ìwọ lágbájá èmi nífẹ̀ẹ́ rẹ nítorí tọ́lọ́ o tọ́bàn anabi sallallahu alayhi wa sallam bí wọn ò tiẹ̀ la pẹ̀lú pé àwọn nífẹ̀ẹ́ rẹ nítorí tọ́lọ́ torí kí ni anabi ò fi ṣe nífẹ̀ẹ́ nìkan pé kíni ẹ mọ̀ pé torí ọlọ́ọ̀ ni ṣe ṣùgbọ́n ìwọ tí o bá nífẹ̀ẹ́ nìkan tó sì dán lójú pé o nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ọlọ́run ọ sọ fún ó fi yé pé yá fúlan ẹ̀ní uhibbuka fillah ìmọ̀sí gbogbo wa sì ní pínu èèyàn mẹ́wàá tẹ nífẹ̀ẹ́ sẹ́ẹ̀lẹ̀ eré èèyàn méjì mú wa nu wọn tẹ nífẹ̀ẹ́ nítorí tọ́lọ̀ púpọ̀ nínú àwọn tẹ nífẹ̀ẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn nítorí masalih ni torí àwọn àǹfààní kan lẹ́sẹ̀ nífẹ̀ẹ́ wọn gbogbo èèyàn ló ti mẹ́lẹ́ yìí kọ́dà gan láti ayé àwọn sàábí Ibn Abbas sọ̀rọ̀ ẹ̀ ọlọ́pọ̀lọpọ̀ anífẹ̀ẹ́ ara ẹni anífẹ̀ẹ́ ara ẹni lónìí orí àǹfààní wọn mọ́lé ṣégbà tó dáa jù tó bá rí bẹ́ẹ̀ ṣégbà tó wá burú jù ni ní rí bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́jẹ gbà àwọn burú torí di eléyìí ọ̀dọ̀ wọ wa o ẹ bá fẹ́ràn ẹnìkan kẹ fẹ́ràn rẹ̀ nítorí ẹ bá fẹ́ràn ẹnìkan torí àǹfààní ilé ayé. ẹ sì má sì fẹ́ràn ẹnìkan nítorí àǹfààní tó yẹ pé a máa yára tètè sá lọ kò sí ní taari tùjọ láyé yìí báyìí àfi kó jẹ́ pé a yára tètè sá mání lọ́ọ̀nì ìmọ̀sí gbogbo wa náà ni ìpele ayé kí lorúkọ rẹ̀ léde lárúbáwá adóníà adóníà ìtumọ̀ rẹ̀ ni ayára tètè pòórá ìmọ̀ tètè pòórá òun gan fúnra rẹ̀ ò ní gbè tán because gbogbo tó bá ti níbẹ̀rẹ̀ ńkọ́ òpin rẹ̀ súnmá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí wọn fẹ́ràn ẹni tí wọ́n fẹ́ràn torí ọlọ́run nítorí àǹfààní wọ́n lè fẹ̀mí wéwu àwọn tó bá pé torí tọ́lọ́run wọ́n sọ pé ah, ah torí tọ́lọ́run báwo pé kò sọ̀rẹ́ torí tọ́lọ́run ọ̀rẹ́ torí àǹfààní ló bẹ́ẹ̀ náà ni tó bá sọ fún yẹn pé mo nífẹ̀ẹ́ rẹ nítorí tó lọ́n tó lọ́n bá wá sí màá kékeré sí torí tó ń lọ sí nífẹ̀ẹ́ rẹ sọ́mọ kó lè parọ́ fọlọ́ tẹ́nìkan bá sọ fún ọ pé mo nífẹ̀ẹ́ rẹ nítorí ọlọ́n inni uhibbuka fillah wàá dá lóyún pé ahabbakallahu alladhi ahbabtani fihi ahabbakallahu alladhi. ahbabtani fi ọlọ́run ọba tó ti torí rẹ̀ nífẹ̀ẹ́ mi yóò nífẹ̀ẹ́ wọ̀ yẹnni kékeré ṣe pé ọkàn sọlọ lọ́wọ́ àgbẹ̀ ọṣẹ kò gbé tọ́ mi ó ṣàdúrà fún pé ọlọ́run tó ti torí rẹ̀ fẹ́ràn mi yóò anabi sọ fún radiyallahu anhu ya mu'adh ń pa eléyìí túmọ̀ sí pé anabi sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ẹni tó máa ń fẹ́ dáadáa fún ìjọ wọn afuradan wa jama'at wọ́n fẹ́ dáadáa fún alọ́kọ̀ọ̀kan wa àti lápapọ̀ wa a sì ti mà wípé qawluhu li ahadina ka qawlihi li kullina ọ̀rọ̀ tí anabi bẹ́ẹ̀ nìkan sọ nínú wa ó ọ̀rọ̀ tó bá gbogbo wa sọ ni o. mu'ad òun ni wọn dojú ọ̀rọ̀ kọ nígbà yẹn tóró lọ́wọ́ àwájú wọn ọrọ tí wọn á sọ fún yẹn wọ́n jẹ́ ọ̀rọ̀ fún gbogbo àlùmọ̀ gẹ́gẹ́ Ànábì sallallahu alaihi wasallam ti ṣe nífẹ̀ẹ́ mu'ad bẹ́ẹ̀ náà ni wọ́n nífẹ̀ẹ́ gbogbo ẹnìkọ̀ọ̀kan nínú àwọn àdìjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama nífẹ̀ẹ́ gbogbo wa ṣé ti sọ fún wa náà pé عزيز alayhi ma anittum harisun alaykum bilmu'minina ra'ufur rahim òjíṣẹ́ kan ti wá bá yín láti inú yín láti yọ jáde o pé gbogbo tí ó bá ti la wàhálà bọ̀ yín lọ́rùn kọ̀ rọrùn fún láti láti ṣe lófin fún yín ó sì máa ń gbìyànjú láti mú dáadáa wá fún yín kò á nífẹ̀ẹ́ wa náà ní í ṣe léyìí kò nífẹ̀ẹ́ wa ni ọ̀fẹ́ wa fún wàhálà kò nífẹ̀ẹ́ wa ìní ṣe ìgbìyànjú lórí bí dáadáa ó ṣe jẹ́ tiwa ó nífẹ̀ẹ́ wa ó tún á jẹ́ aláàánú aláàánú oníkẹ́ lórí àwọn múmìnì torí ẹ ọ̀rọ̀ táwọn ẹbí sọ fún Mu'adh ọba gbogbo wa náà ní rẹ Mu'adh àwọn ń sọ àsọtẹ́lẹ̀ fún ẹ o wípé la tada'anna dubura kulli salatin an taqul ọ gbọ́dọ̀ pa wíwí gbólóhùn tí ń bọ̀ yìí tì lẹ́yìn gbogbo òrùn ọ̀ràn yẹn kọ̀ọ̀kan gbogbo ìgbà tó bá ti kírun ọ̀ràn yẹn kan ọ gbọ́dọ̀ pa tì la tada'anna nahi ìkọ̀ fún ni lélẹ́yìí a sì ti mà bí an-nahy al-mutlaq yaqtadi nǹkan fún ni láì kò sí láà. ó túmọ̀ sí kíta bá pàtì ńkọ́ ajẹ́kọ̀ àṣẹlọ̀ pípáńtà aláàgbọ́dọ̀ pàtì ó túmọ̀ sí pé pípàtì ńkọ́ haram ni jẹjẹrẹ ìbá yé wa tá a bá sọ pọ́rọ̀ bí n bá sọ gbogbo wa ní n bá sọ sétáwa náà tá a bá ti wá pa wíwí gbogbo wa lọ́nu. àwọn olùmọ́ni níbi àwò fínífíní gbọ́dọ̀ wọbẹ̀ wípé nínú hadithi al-musi'u salatu bàbá tó ṣàṣìṣe nùrùn yẹn wọ́n kọ́ bí ó ṣe kírun láti bẹ̀rẹ̀ dópin ànábì òṣìṣọ àdúrà yìí ń bẹ wọn rò pé yé wa torí rẹ̀ tá a bá gbàgbé fàdúrà yìí lẹ àwọn ọsẹ lọ àmọ́ tí muhammed bá gbàgbé fi lẹ ọsẹ gbogbo àwọn bá wípé ká máa ṣàdúrà yìí o àmọ́ nípa pípátì aládìsí kan tó wà general tó ṣàlàyé àwọn nǹkan kò ṣeé má ṣe nínú òrun àṣìràdúrà yìí nínú rẹ̀ eléyìí túmọ̀ sí pé wọ́n ṣàwọn náà lójú kòkòrò ká ṣe àmọ́ eléyìí tó ti pé tá a bá ṣe àgbàlá tá a bá pátì ńkọ́ àlẹ́sẹ̀ yàtọ̀ sí Mu'adh ọjọ́ báwọn olùmọ̀ọ́sẹ̀ ṣàlàyé bẹ̀ wọn. torí ní ìsẹ̀mí ló lo sẹ́rí nùrùn rẹ ńgbò sọfẹ́ sálámù tẹ́nìkan á pé tọ̀ ohun ọ̀wá gbé débẹ̀ kò tí ì gbé débẹ̀ ọ̀ lọ́nà ni. so nítorí ẹ̀ eléyìí jẹ́ ti látẹ̀dà ànà kí wọ́n á ní dúbúrọ̀ kó lè sọ́dá dúbúrọ̀ kó lè sọ́dá àwọn olùmọ̀ọ́ni ṣé ká tó sálámù ni. Dubura, àbí lẹ́yìn ìgbà tá a sálámà a sì ti fi píríncípù kan lélẹ̀ nípa pé gbogbo ohun tó bá jẹ má dùn àtọrọ gbogbo ohun tó bá jẹ má dùn àtọrọ inú òrùn ni ó ti máa wá ara àrùn lọ́gbọ́dọ̀ jẹ àmì tó jẹ má àdúrà fífẹ̀yìn fọlọ́n ẹ̀yìn sísálámà lòun wọn máa wá ńgbà tá a bá sálámà tán láàmú wá tá a bá wá jọ wo allahumma gbólò náà nìyẹn o a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik ìrọ̀ ọlọ́run ràn mí lọ́wọ́ o lórí ṣíṣe ìrántí fún ọ ràn mí lọ́wọ́ láti máa ṣèrántí ìwọ ọlọ́run ràn mí lọ́wọ́ láti máa dúpẹ́ fún ọ ràn mí lọ́wọ́ láti máa sìn ọ́ lọ́nà tó rẹwà sádùá ìtọrọ lélẹ́yìí àbádùá ìfẹ̀yìn fọlọ́n àdúrà tọrọ ni torí rẹ̀ dúbúrọ̀ kulli salati ń bí òní ká tó sálámà ẹni pé tá a bá sàtáyà ti parí tán ká tó sálámà ńlá múrú àdúrà yìí wá lẹ́yìn tó sàṣàlátù fún anabi sallallahu alayhi wa tó sáàdì ọlọ́wọ́n bá níbi àwọn nǹkan mẹ́rin tánàbí ní ká sáàdì ọlọ́wọ́n bá níbẹ̀ ẹ̀yìn gbà náà o lè sọ pé allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadati tó bá tún mú àdúrà tánàbí sallallahu alaihi wasallam tó kọ́ abubakar wà mẹ́yìn ó tún dá allahumma inni zalamtu nafsi zulman kathira wa la yaghfiru dhunuba ant faghfir li maghfiratan min 'indik warhamni innaka antal ghafurur rahim ọ̀dà púpọ̀ tí yẹn bá ti ṣe léyìí ntọ́ da ló sùn. sheikhul islam ibn taymiya rahimahullah wọ́n ní dubura kulli salatin bí kátó sálámà ni bẹ́ẹ̀ náà ni sheikhul islam ibn qayyim rahimahullah làwọn náà sọ. So torí ẹ dubura kulli salati bí kàtó sálámà nítorí wà duburu kulli shay'in min. wọ́n sọ wípé ẹ máa wí ní ìdí irun ìdí gbogbo nǹkan sára nǹkan ni àbóde rẹ̀. ẹ pé ìdí nǹkan ó yàtọ̀ sí fìlà rẹ̀ ó yàtọ̀ sí gèlè rẹ̀ fìlà àti gèlè é sì wọ ṣùgbọ́n di rẹ̀ ìwọ ni torí ẹ̀ ń wá sọ pé dubura kulli salat yẹn ni kíkà tó sálámà dubura kulli salati mi náà wá <clears throat> níbi subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n ṣùgbọ́n agbélé yẹn sí parí irun torí bẹ́ẹ̀ láàrin tànàbí máa ń ṣe sallallahu alayhi wa alihi wa sallam. kaidu bá nàbì ṣe ṣe ló jẹ́ ká pé dúbúrú ń bẹ̀ lẹ́yìn as a sì ti rí i nínú ṣẹṣẹ anabi sallallahu pé gbogbo tó bá ti jẹ má dùn àpá ń inú òrùn gangan ni wọn máa gbé sí eléyìí jẹ bó ti ṣe jẹ wọn wá ní ìdí tó fi jẹ <clears throat> pé gbogbo tó bá ti jẹ má dùn à ká tó sálámà là ń ṣe bóyá nínú foríkanlẹ̀ wa <clears throat> bóyá nígbà tá à ń ṣàtàyà wa òun ni wípé àsìkò tó ń kírun gangan gangan ló súnmọ́ jù pé kọ́ lọ́wọ́ gbàdúrà rẹ̀ yàtọ̀ sígbà tó ti parí irun nítorí pé ńgbà tó ń kírun gangan ọ̀làǹfààní ńlá tẹ́lómi ò ní yàtọ̀ sí mùsùlùmí ti máa ń kírun àǹfààní yẹn òun náà ni munajatullah ọ̀làǹfààní àti bọ́lá wọn bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ ẹni tí èkírun kọ́ kò sáyè yìí fún un sígbà tó ń bọ́lá wọn bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ lọ́yẹ̀ kọ́ bíìlì àwọn nǹkan tó ń fẹ́ ni àbí lẹ́yìn ìgbà tí ìbásọ̀rọ̀ jẹ́jẹ́ ti já pẹ̀lú asalaamu alaykum torí ẹ̀ wọ́n náà ṣàkíyèsí ìgbà tó ń bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ìgbà náà lọ yẹ kó mú gbogbo bùkátà tirẹ̀ kó gbé wọ̀ yàtọ̀ sígbà tó bá tú sálámà gẹ́gẹ́ hajj nígbà tí tí wọ́n lọ sọ̀kò ní àtijọ́ kẹtàlá nínú oṣù Dhul-Hijja ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí fẹ́ni tó bá dúró dijọ́ kẹta dijọ́ kẹtàlá oṣù asọ̀kò níbùsọ̀kò kékeré ibùsọ̀kò taarin ibùsọ̀kò ńlá ìgbà tí anabi sallallahu alaihi wasallam tí wọ́n sọ̀kò tán níbi tí wọ́n ti ń sọ̀kò èyí tó kéré anabi dúró wọ́n rìn síwájú díẹ̀ wọ́n dúró wọn kọjú sí alqibla wọn tọrọ orí ayé àtàlùkìyàmà anabi sallallahu alaihi wasallam tó tẹ̀síwájú wọ́n tún sọ̀kò níbùsọ̀kò taarin wọ́n á fi sápọ̀ tún nìsín nígbà tí wọ́n sọ̀kò níbi talákọ̀ọ́kọ́ tán wọ́n fi sápọ̀ òsì wọ́n ṣàdúrà ìgbà tán sọ̀kò níbi taarin tán wọ́n fi sápọ̀ ọ̀tún wọ́n dojúkọ alqibla wọ́n tún ṣàdúrà ìgbà tí wọ́n sọ̀kò níbùsọ̀kò ẹlẹ́ẹ̀kẹta tán anabi ó ṣàdúrà padà sí Mínà tí wọ́n ti ń bọ̀ ni Ibn al-Qayyim ni wa hakadha sha'nul ibadat báwọn àjọsìn ti ṣe rí nu bọ́ọ̀bà ṣàdúà inú wọn ló ti ṣàdúà kì í ṣe ìgbà tó parí ìgbà parí nítorí wọn bá ń sọ fún wa tó bá ti parí ìbáàdà ní astaghfirullah فإذا قضيتم مناسككم آه، لا جناح عليكم أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إيه، ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم eléyìí túmọ̀ sí pé lẹ́yìn ibadat lẹ́yìn téèyàn bá ti ṣẹ̀sìn téèyàn máa ń tọrọ àforíjì ni kanu qalilan minal layli ma yahja'un wa bil ashari hum yastaghfirun àsìkò péréte inú wọn máa fi sùn lóru tó bá wá dásìkò sàárì wọn máa tọrọ àforíjì ìyẹn ni pé wọn ti kírun tán kí ni wọn ń ṣe lẹ́yìn rẹ̀ wọn tọrọ àforíjì wakana rasulillah sallallahu alayhi wa sallam yabda awwalu ma yabda bihi ba'da taslim bil istighfar àkọ́kọ́ tí anabi máa ń ṣe tó bá ti di pé wọ́n sálámà lórí irun astaghfirullah astaghfirullah astaghfirullah torí ẹ̀ ló ṣe jẹ́ pé inú òórùn rẹ iná ló ti máa tọrọ àwọn kó tó bá fẹ́ tọrọ allahumma inni ala dhikrika wa shukrika wa husna ibadatik ẹnìkan á ní ẹ kán á ní bàbàrà tó fi jẹ́ pé muaz wọ́n kọ nírú àdúrà yìí kò sínú pé wọ́n sọnù rẹ̀ pé ọlọ́run kọ́lé fún mi o ọlọ́run dákun jẹ́ máa gun mọ́tò ọlọ́run dákun maara máa rẹ́ran jẹ́ ó pé kìnnì because àwọn èèyàn báyìí ti ṣe ń yí àwọn náà ń yí lọ sí di material àwọn ọmọ pàtàkì ẹ̀sìn bí wọ́n ṣe mọ owó owó banza tí ò síbi tó kò lọ àwọn sọ yìí pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó konga bá fi kòńgẹ́ lọ sídìí rẹ̀ orí ala ọlọ́run ràn mí láti máa ṣèrántí rẹ̀ ràn mí lọ́wọ́ láti máa rẹ̀ nítorí pé ìrántí ọlọ́run ló ga jù wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló ga jù ẹ sì mọ̀ wípé ìrántí ọlọ́run yẹn as àwọn nǹkan tó tún tẹ̀lé láti náà gbogbo wọn bẹ́ẹ̀ nù ìrántí ọlọ́run torí ẹni tí máa rántí ala bi dhikrillahi tatma'innul qulub ìrántí ọlọ́run ìlú máa ń jẹ́ kí ọkàn balẹ̀. ya ayyuhal ladhina amanu dhkurullaha dhikran kathira wasabbihuhu bukratan wa asila. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ṣèrántí ọlọ́run ní ìrántí tó pọ̀ wọn ò ṣèrántí ọlọ́run ní ìrántí kan táwọn apàṣẹ jù wọ́n. lókun gbà tó o bá ti máa ṣe rántí rẹ lílé gbọ̀nsẹ̀ nígbà tó ń gbọ̀nsẹ̀ òun yà gbẹ́ lọ́n subhanallah alhamdulillah ilaha so eléyìí ẹni tó bá ń ṣe rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ orí orí lọ́wọ́ nítorí pé ntí máa wúwo lórí òṣùwọ̀n nìyẹn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tọ́lọ́ ràn wọ́n lọ́wọ́ lórí àti máa sì rántí ọlọ́run ọ̀rọ̀ ọ̀dàbí ẹni tó ṣe àṣetọ́ láti máa kọ fújì níbikíbi. gbogbo fújì tí wọ́n kọ yìí àti tí wọ́n fẹ́lẹ̀ kọ àti tí wọ́n fagídí kọ gbogbo ẹ̀ ló wà lórí ẹ̀ bí wọ́n kọ tẹ̀lẹ̀ yọ́n máa fi iwájú fi sẹ́yìn tí wọ́n kọ ìtàn fagídí kọ yọ́n máa jóni bí òkòtó subhanallah ìwọ́n sì ń sẹ́ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wo bínú tí ó sì máa dùn wo bí bànújẹ́ ó sì máa bóun bànújẹ́ ni bànújẹ́ ni torí ẹ Allahumma inni ala dhikrik Ọlọ́run ràn mí lọ lórí àti máa ṣe rántí rẹ wa shukurika ràn mí lọ lórí àti máa dúpẹ́ fún ọ nítorí pé àwọn ẹni tó máa ń dúpẹ́ fọlọ nínú àwọn ẹrú Ọlọ́run wọn kéré wa qalilun min ibadiya ash-shakur àwọn díẹ̀ ìní máa dúpẹ́ fèmí lórí ìdẹ̀ra tí mo ṣe fún wọn tọ́lọ́n bá wọn mú kémi àtiwọ́ bọ́ sínú àwọn díẹ̀ yùn asoríire àbá asoríire asoríire ni torí di eléyìí tọ́lọ́n bá sí ọlẹ́ni tí wọ́n máa dúpẹ́ wa ta'adhana rabbukum la in shakartum la azidannakum olúwa ẹlẹ́dàá yín ti kéde rán wọn létí nípa àkéde tó lu ẹlẹ́dàá yín ṣe pé ẹ bá fi lè fún mi lórí oore tí mo ṣe fún yín mo búra pé màá tún ṣàlékún fún yín torí ẹni tí máa ń dúpẹ́ fọlọ́n ó ti sánà kálẹ̀kùn ọ̀tún orí ó tún wọlé wá bá wa husni ibadatik jẹ́ kí n máa sìn ọ́ lọ́nà tó rẹwà wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run lòun ọ̀dá àlùjànnú àti ìyẹn nítorí nkẹ́mi àfi nítorí kálíbà àwọn àjọsìn fún so ẹni tí wọ́n jẹ́ pé ẹ̀kan láàrin ló ń sin lọ́n lọ́sọ̀kún náà ń sin lọ́n ẹni tó ń sin lọ́n lójoojúmọ́

olùwà ti fẹ́ nu lónìí ah, ọmọ ti di mẹ́jọ ọlọ́run lọ́gbà bẹ́ẹ̀ torí tọ́lọ̀ ẹ̀hún kí rọ́bìṣì nù torí ẹ̀ kìí ṣe pé ká kírun lásán kìí ṣe pé ká gbààwẹ̀ lásán kìí ṣe pé ká yọ zàká lásán kìí ṣe pé ká ṣe hajj lásán ṣùgbọ́n ká ṣe lọ́nà tó rẹwà èèyàn wá lè dá ṣe léyìí pẹ̀lú agbára rẹ̀ àyàfi kọ́ lọ́wọ́ bó fi ṣe kòńgẹ́ rẹ̀ torí rẹ̀ ó yẹ ká ti há àdúrà yìí sórí allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik kó sì wọnú òrùn wa látòní lọ kíyàn máa fi bẹ́ lọ́hùn ní gbogbo ìgbà torí pé ẹni tí ń ṣe àdúrà kò lè pàdánù kankan oore ó tún máa lékún sí ni kátẹ́ pé wọ́n ṣe apá kan fún ọ nínú àwọn nǹkan wọ̀nyí ó kù kan èyí tí wọ́n ṣe fún ọ ó tún gba aládàá rẹ̀ níjọ́gbìn dàlùkìyàmọ̀ pọ̀ tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́ kátó wá pé ìtọ́lọ́hún ò fún ọ ó tún gba aládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́ kí wọ́n á lẹni tí ń ṣàdúrà sófò wàláì kò sófò nǹkan kan àlékún ló tún rí ìwọ tí ìwà tí ìwà ṣàdúrà tó ń ra rẹ jẹ ó ní after all síbẹ̀ tí wọ́n pé ọlọ́run bá máa ń fún yàn lé ayé kò bá fẹ́ràn rẹ̀ kò bá máa fẹ́ràn rẹ̀ ní tí ó fún yóò fún ọ tiẹ̀ bọ̀ ọ̀nù nítorí pé ní tí ó fún ọ yóò fún ọ yóò sì tún fi dé ọ wọn á sórí ibú ni kọlọmọ bọ mọjà ò sórí ibú o ilé <coughs> ìjẹbù ti ṣe jẹmbẹ o ilé ìwà sèǹtàmù á ṣe fanfa lórí rẹ pé ẹ Allahumma inni ala dhikrika wa shukrika wa husni ibadatik ẹ ṣé lẹ́yìn irun láàmà wí ni àbí síwájú ká tó sálámà torí pé lọ́dọ̀ tiwa ẹ̀yin sálámà ni tó bá kó wí tó bá kó wí ṣùgbọ́n ìtawà gbọ́ ìtawà fi ń sin náà láti sọ fún ọyún èyí táwọn wí táwọn fi ń sin lọ́hùn làwa ti sọ fún ẹ̀yin ẹni tó bá sì ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ní tí wọ́n gbàgbọ́ lódodo tó ọmọ pọ́ lẹ́rìí hùn tọkàn rẹ̀ sì balẹ̀ sí lọ́mọ sọ fáwọn èèyàn kì ṣe kí làwọn èèyàn ń fẹ́ kí làwọn èèyàn ń fẹ́ irọ́ lọ́mọ pamọ́ lọ irọ́ lọ́mọ pamọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn èsì politician táwọn awojú àwọn pé kí ni ń wù wọn kí ni wọ́n fẹ́ gbọ́ àbọn fújì kí ni wọ́n fẹ́ gbọ́ pé kí ni ní ń sọ tánàbí sallallahu alayhi wa sallam sọ láwì kò bá àbáwá náà wì kí kálukú ọlọ tún bẹ̀ sí ni so eléyìí wá sí ní tálọ́ ọmọ bẹ́ẹ̀ wulẹ̀ àwọn pé ah, àfa kan pé dúbúrà ẹ̀ eh, síwájú ni àwọn kan pé lẹ́yìn rẹ̀ ni èwo ni wọ́n mú eléyìí ló mú kí ló dé tó fi mú àyè béèrè nù mọ kí wá sí pé nígbà tí ìsìnkú àwa dilẹ̀ fún ọ tó àmọ́ fóònù ẹ̀dá dúbúrà àwọn kan sọ àwọn tó sọ ni ọlọ́ba ọjọ́ ìbò sùn hadith ẹlẹ́kẹta òun náà tún jẹ́ hadith tó ga ẹyẹ bíi gbogbo àdìsí anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹgbà wa yìí wá láti ọ̀dọ̀ abu umama ọlọ́run bá kóyọ́nu sí i ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni man qara'a ayatul kursi dubura kulli salatin maktuba lam yamna'ahu min dukhulil jannati illa al allah wọn gbogbo ẹni tó bá fi lè ń ka ayatul kursi èyí tí gbogbo wa ti mọ̀ èyí tí ọ̀sá pamọ́ sẹ́nìkan wa ẹnikẹ́ni tí bá fi lè ń ka àyà yìí lẹ́yìn gbogbo òrùn ọ̀ràn yẹn kọ̀ọ̀kan yẹn ni pé lẹ́yìn tó ti sálámà torí wọn ò ní ká ka àlùkùránì nínú àtayá lẹ́yìn tó ti sálámà tó ń bá ń ka àyàtul kùrsì yìí nǹkan kan ò ní kọdínà kan wà àlìjẹ́nà àyàfi kó jẹ́ kú subhanallah ajẹ́pọ̀ náà ti wà àlìjẹ́nà ti sílẹ̀ o kò ti tẹ́lẹ̀ náà àmọ́ èèyàn lè má mà so eléyìí ọ̀nà ńlá ni fẹ́ni tó bá fẹ́ wà àlìjẹ́nà pé lẹ́yìn ìgbà tó bá ti kí gbogbo òórùn ọ̀ràn yẹn kọ̀ọ̀kan tán kò kí ayatul kursi torí ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ nǹkan kan ò ní di lọ́nà àti wàlìjánà àyàfi kó jẹ́ ikú ṣùgbọ́n ẹ kíyèsí o wọ́n lẹ́ni tó bá ń ké ayatul kursi lẹ́yìn gbogbo òrùn ọ̀ràn àyàn àǹfààní yóò sì fẹ́ni tí èkìrùn kìí ṣe pé tí wọ́n ti sọ asalaamu alaykum mọ́sálásí tóun ò sì kírun lòun náà ké ayatul kursi mọ́lẹ̀ wàláhì kò sí fún àǹfààní yóò sì sí fún gbogbo akẹ́kọ̀ọ́ dákàsí nítorí pé dúbúrà kulli salatin maktuba lẹ́yìn gbogbo òrùn ọ̀ràn àyàn ìyẹn ni pé kèé rólé apá kan dápá kan sí gbogbo òrùn ló máa ń kí torí rẹ̀ jumu'a nìkan ló máa ń kí lọ́sẹ̀ fa huwa kẹfẹ́rí lélẹ́yìn ẹ̀ mẹ́ta ló máa ń kí lójúmọ́ káfíìrù kẹfẹ́rí lélẹ́yìn ẹ̀ ẹni tó ń kí gbogbo òrun wákàtí márààrún tí ó wá sí ọ̀kan nínú àwọn àrùn yìí tó kí láì kò kí ayatul kursi nǹkan kan ò ní di lọ́nà láti wàlìjánà àyàfi kó ṣe kí ni kọjá ku kèfèrí wa gbọ́ yìí ọlọ́run ní ga islam ṣùgbọ́n ọ̀nà àmọ́ kí kursi kò lè ràn ọlọ́kọ́ àti kùrùsì kọ́ ràn nítorí wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura iṣẹ́ tí wọ́n ṣe ọlọ́run sọ di eruku tátẹ́gùn gbé dànù nítorí pé káfìrí ni wọn torí rẹ oríire ní fún wa mùsùlùmí tó bá jẹ́ni tí mójútẹ́sìn rẹ̀ تباتي سي سب... تباتي سي او اذكار توني كاسي لين واستغفر الله استغفر الله استغفر الله اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوه الا بالله لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد سبحان الله سبحان الله والحمد لله الله اكبر متى للغمه ابي سبحان الله سبحان الله سبحان الله متى للغمه الحمد لله به الله اكبر به لا لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم بين bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùmọ̀ àṣetò apá kan nínú wọn kúmọ́ àwọn sọ pé tẹ́ bá ti ṣe astaghfirullah tẹ́ ṣe la ilaha illallah títí dórí allahumma la mani'a lima a'tayta wa la mu'tiya lima mana'ta ẹ̀ wá kí ayatul kursi qul huwa allah qul a'udhu birabbil falaq qul a'udhu nas ẹ̀yìn náà lẹ́wọ̀ àṣẹ tasbih gbogbo ètò ọba ṣe kùsì tó burú. sọ eléyìí ó túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ wà àlùjọ́nà kọ́ máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n o oníkálukú ni ọ̀dà tiẹ̀ sí òkè ṣe jàmọ́ àwọn táwọn máa pariwo kan táwọn máa tanra wa jẹ́ sáyẹn kékeré ní kan rọ́bì náà jẹ́ ní wàhálì <laughs> so rárá o ẹ máa pariwo ká pé àyínà òun lákọ̀ sáàmù kí ni jẹ́ bẹ́ẹ̀ ìwà innahu laqasamun so wọ́n máa wí wà innahu laqasamun law ta'lamuna àdé wà innahu laqasamun kékeré bí a ti arísìkò àárọ̀gàdá kékeré ẹ̀rí pé kọjọ́ gbogbo níta nàbì sallallahu alaihi wasallam níka wí bọ́lá tí wàá rí wọ́n ní lè má mú àwọn ni lè má mú yín ànábì wa ló sì wélé ìfún wa àti ti lè má mú àti tànábì wa èwo ló á tẹ̀lé tànábì ni lọ́jọ́ hmm? bó ṣe jẹ́ ń bẹ́ẹ̀ hàn. alimami nasa'i wọn làwọn náà gbàdé sí wa nínú tírà kan tí alimami nasa'i sọ ní asunan kubra torí wọn ní asunan sughra wọn tún ní asunan kubra alimami nasa'i ní tírà méjì bẹ́ẹ̀ asunan sughra wọn pè ní almujetaba ṣùgbọ́n asúnánù kòbúrọ́ ó kọ̀ tiẹ̀ nu asúnánù kòbúrọ́ lil Imam An-Nasa'i òun sì pọ̀ rẹ́gẹ́dẹ́ ó lé ní mẹ́wàá àmọ́ asúnánù sùkúrọ́ òun ju ìdí mẹ́rin lọ so Imam An-Nasa'i wọ́n gbé àdìsí sì fẹsẹ̀ rìn lẹ̀ ó fẹsẹ̀ rìn lẹ̀ yàní kìí ṣe àdìsí tí ó fẹsẹ̀ rìn lẹ̀ torí Ayatul Kursi kàmá kéè wabil munasaba ayatul kursi ẹ mọ̀ pàtàkì púpọ̀ kéèyàn máa mójútó kékeré gẹ́gẹ́ bá nàbì sallallahu alayhi wa sallam náà ti ṣe sí wa lójú kòkòrò wípé ní àwọn ilé wa ká máa ké suratul baqara nítorí pé gbogbo ilé tí wọ́n ti ń ké suratul baqara àwọn shayatin wọ́n máa ń sáko mbẹ́ ni àbí òrí bẹ́ẹ̀ àwọn shayatin ti da lé rú débi kan ẹ máa ké suratul baqara kò nídìí ká ẹ di kúlì kan mẹ́nu àná tẹ́tù máa tanra yín tẹ́tù á ń pe àsáwọn ọmọ àṣetọ́ ànilọ́wọ́ alẹ́ tẹ́lẹ̀ ẹ tún pe bàbá ayat eh, suratul baqara ẹ máa ké ọlọ́wọ́n bọ́ọ̀lù bá yín lé àṣetán dànù ẹ tún ké suratu ali imran pẹ̀lú ẹ ọlọ́wọ́n bá yín lé wọn jìnnà. bákan náà ayatul kursi kọ́ ọ máa kà á kó tó sùn torí pé anabi sallallahu alayhi wa sallam wọn lẹni tó bá ń kà síwájú kó tó sùn lam yazal alayhi min allahi hafidhun hatta yusbih olùsọ́kàn níye bẹ pẹ̀lú rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run títí tí ó fi jí sáyé láàárọ̀ olùsọ látọ̀dọ̀ Ọlọ́run tí e, tóorun yẹn kùn ẹ̀wọ̀n kí tó bá ń kó wọn yan sọ́jà tí ọkọ kọ́ máa sọ ọwọ́ gbà díẹ̀ náà ni ó fi gbẹ tí ó gbé ban lọ pé tí kíní kan bá ṣe kíní wọn wọn nígbà tí nǹkan wọn náà ń kọ́ oorun wọn kíní wọn wà wọn kò sí tó lè rí wọn ṣùgbọ́n olùsọ yìí látọ̀dọ̀ Ọlọ́run tìrẹ̀ntì ń gé àtàlùkù sí kó tó sùn ẹ̀ ní gbọ́ tí wọ́n á rìpọ́tù pé nìkan fún oyin ẹ̀jẹ̀ lójú oorun àbí àtọ̀bẹ̀ ẹ̀fọ́ ọbẹ̀ lúru wọn tiẹ̀ fi gbé tàná wa pé kíni nítorí pé ẹni tí ń sọ látọ̀dọ̀ ọlọ́mọ ló ti wà ẹnìkan á ló máa ṣe bẹ́ẹ̀ àmọ́ ẹ òun sì tún máa jiyàn á sọ pé wallahi innaka lakadhab irọ́ ló ń pa because afurasí ọ ike bọ́yọ̀ ń tọ̀ sí sokoto èyí tá a bà dáadáa sẹ́mi kọ́ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn tọ́ máa kánjú tọ̀ ẹ pé tọ̀ sẹ́kùn sokoto ẹ ti kù sí kí náà á ń kà wọn ò kú tọ̀ tó ń kú tọ̀ ká àbí kó sì jẹ́ pé nkẹ́ àtẹ́l kùrùsí náà bil fi'l ṣùgbọ́n tí o bá sùn kì í sálù àlá àbí nkẹ́ àtẹ́l kùrùsí náà wọ́wọ́ ṣáàkùn fíhà àtẹ́l kùrùsí sọ alẹ́ dínà kí wọ́n má jẹ yẹn tó níní sọ alẹ́ dínà kí wọ́n má fún yẹn yẹn jẹ lónìí sọ kò burú nígbà tó ti ń ṣe iyèméjì o ó jí yẹn náà ni. tontori rẹ wọn máa ké lẹ́ni tó nípinnu ọkàn tó mọ̀ pé bá àbẹ́nìkan ó ní ẹ̀dá kù kí ló ń lè ṣe wípé gbogbo gbà tó ń bá kọjá nbì kan nígbà mẹ́ẹ̀ẹ́dógún tó ń lọ tó ń ọmọ kójà ń káwọ̀ náà ni mo ní ah, àwọn aláǹtakùn pọ̀ ń lè yín ni <laughs> ó ní rárá o rárá o wọ́n kọ́ àrísí kí o ní gbọ́dọ̀ ẹ kó sí sọ́wọ́ yín lọ́wọ́ àti sẹ́ńfì ń kó mọ́ yín lọ òwú aláǹtakùn fa ó sì kọ́ àrísí kí rẹ̀ ìgbàgbọ́ àwọn kò fáàrùn mùsùlùmí làwà torí délé ẹ̀ máa kí á tẹ́lẹ̀ kó sí ká pé nǹkan kan nǹkan kan yín lọ́wọ́ ẹ máa gbá lẹ́yìn kọ́ so ó sì padà wá lẹ́yìn rẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́ta kẹ́ alhamdulilayi tó adúgbò fọlọ́ adúgbò fọlọ́ ọ̀kan tiẹ̀ ipò òun ti fẹ́ raise alarm jàǹkáwọ̀ ìfẹ́ ìbáyé oúnjẹ déédéé ẹyin jú báyìí ní ma wá pé kò burú ẹ máa fa ojú sóyè <laughs> ẹ máa fa ojú ẹ bá fi ojú kò ní wọnú ojú yín ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ló ń gbọ́ ẹ gbọ́dọ̀ ní principle ẹ ń gbé àárín àwọn èèyàn tó ké kò fún wọn ìmánì ẹnu lásán ni munafiki adini lọ́pọ̀jù imani kufar lọ́pọ̀jù lára wọn ẹ̀yin ọmọ ẹ máa blọdi fúlù àwọn nǹkan yẹn fún wọn tí ó fi máa kú lọ́kàn wọn tí ó máa kú lára wọn kò sí nǹkan kan bẹ́ẹ̀ ìdọ̀tí lọ́wọ́ à ń léyìn ah, lóòótọ́ àìgbálẹ̀ dáadáa <laughs> ẹ mọ́wọ́ kẹ́ ẹ máa gbogbo jàǹkáwọ́ ní yẹ́s sókè ẹ̀sìn máa ṣàdúrà ẹ̀ rí i pé díẹ̀ díẹ̀ nǹkan yẹn ọmọ àdé àmọ́ tó ṣe ọwọ́ ní ti ń yọ ni àbọ̀rùn <laughs> wọ́n á pe tẹ̀fsírì tọwọ́ báyìí ni tẹ̀fsírì tọrùn báyìí tọwọ́ àdìsíkì rẹ̀ wọ́n gbà tọrùn wọ́n làwọn ò gé ọlọ́run pékin lásán. so ilé ìjàmbá ayatul kursi anabi ni la yastati'uha al agbára àwọn àṣetọ́ni ọ̀ràn agbára àwọn àṣetọ́ni kọ̀ọ̀ràn torí ẹ kí wàá ní tí wò ní tó ń fi lọ bá babaláwo ganan rí kí lò ní tó ń fi lọ bá babaláwo tó à ń sẹ ayé pé irọ́ lásán sí ọ bọ́ọ̀lù wọn bá rẹ dúró kọ́ ọ máa pè ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bó sì jẹ ọ àmọ́ má sì àdúrà gbọ́ná ṣírkù àwọn ìtẹ́ ń sàdúrà gbọ́ná ṣírkù wọn pọ̀ o wọ́n ìpè kò ṣe Ayatul Kursi à ń kásẹ̀ kún kí à ń gbẹ́sẹ̀ kan lẹ̀ pé kíni má kásẹ̀ ẹ̀ lẹ̀ dáadáa kó ṣubú so eléyìí Ayatul Kursi kéèyàn mójútó kíkè rẹ̀ lẹ́yìn irun kọ̀ọ̀kan ọwọ́ wa nínú ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ látọ̀dọ̀ imaamu Tabarani hadith yìí kan náà wọn láfi kún pé ẹtún kíkúl hu Allah tẹ́lẹ̀ kí ayatul kursi àtikúl hu Allah nǹkan kan ní dínà kẹwàá aljanna àfikún ó sì wà nù sahihayn wọn nàbí sallallahu alayhi wa sallam wọn máa kíkúl hu Allah àtikúl a'udhu bi rabbil falaq àtikúl a'udhu bi rabbin nas àti ayatul kursi lẹ́yìn gbogbo ọ̀run ara yẹn kódà tó bá kírun àṣùbà ni ayatul kursi ẹ̀yọ̀ kan mẹ́ta kúl a'udhu bi rabbil mẹ́ta kúl a'udhu bi rabbin mẹ́ta gẹ́gẹ́ bí wọ́n ṣe wáá ké lẹ́yìn àṣùbà yìí bẹ́ẹ̀ náà wọ́n tún ké ní ẹ̀yìn sọ̀làtòl maghrib alhamdulilah ìwọ náà wọ́wọ́ bí islam wa ti ṣe clear tó kò sí irọ́ nínú rẹ̀ kò sáǹfẹ̀pọ̀ bọyọ̀ nínú ẹ̀ ó hàn sí gbogbo èèyàn láti gbọ́ yìí gbogbo ẹni tí máa ń ń ṣe ni mùsùlùmí ẹni tí wàá da jù nínú gbogbo àtà máa ń ṣe òun náà lẹni tó tara rẹ̀ bẹ̀rù ọlọ́run ọba jù ọlọ́run akóso mi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tí ó máa bẹ̀rù rẹ̀ tí ó sì máa sìn gẹ́gẹ́ bí ṣe ń fẹ́ ní ìkọ̀kọ̀ àti ní gbangba ó sọ alọ́mọ alìjẹ́nà kó forí jìn wá nílé ayé ń bí àti nínú sàárè wa àti lọ́la alqiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.